um, and then mo ní pé kí n tún wá sọ nípa birthday ìgbà tó jẹ́ pé sixteen ló fẹ́ pé so mo fẹ́ ká ṣe kó kó pariwo díẹ̀ so mo ti invite àwọn èèyàn kọ̀ọ̀kan so èrò máa pọ̀ díẹ̀. but mọ́mì ṣé ilé girama la ti máa ṣe pátí aláriwo. no ọ̀dọ̀ mi la ti máa ṣe torí space so. Ah, mi ò lọ lé yín o mi ò lọ lé yín last time tí mo wá sílé ẹ̀kọ́ ra mú mi mi ò lọ o. come home. Ó jẹ̀bi. Like I don't know. Haven't I told you not to come to this house without calling me? But mom, I tried calling you but it was not connected. Then you should have waited. Then Lola, I've told you severally not to come to this house without my consent, haven't I? Ṣé ilé ìmọ̀ ẹgbẹ́ tá a bá dáwọ́ gbọ́dọ̀ yìí? Ta ló fẹ́ yẹ̀ wò? kù. tí time bá tó láti lọ rẹ wọn mi ò lè stop ẹ but now it is time to face your studies kò dẹ̀ face ẹ squarely ṣùgbọ́n. Raymond ah ah ó dẹ̀ ń bá mi bẹ̀ dá mi lọ́la ń gbọ́ kóhun nǹkan bá mi ṣá ń gbọ́ bàbá mi ṣá ẹ̀ wọ́n bá mi ṣá mi ò ní fọwọ́ mi pa ẹ́ fún ara rẹ̀. You broke my heart you just made me angry wọ́n ló ń fowó tẹ̀lé irú ọmọ yẹn tó bá wà láti ẹ̀ máa tẹ̀lé àwọn tíátà onífìmù yẹn náà kiri. ó complete ìwọ náà iwájú àtẹ̀yìn yẹn sún lé. ẹ complete lọ́wọ́ ẹ complete dáadáa iwájú àtẹ̀yìn yẹn tọ́lì àwọn ẹ complete lẹ́nu tiẹ̀ ẹgbẹ́ méjì ò gbọ́ ẹ̀sùn ọkọ̀ sí gbọ́n bí ẹja ẹja bolo ọmọ tó tó ẹgbẹ́ ọmọ ọmọ sixteen years ẹ méjì ṣe kò lábúlẹ̀ ló in error with your forefathers.